ẹ̀yin ará ilé ìwò lẹ́sẹ̀ káàbọ̀ sí Mashola Gist TV ṣé àlàáfíà ni ẹwà gbogbo lè ń kọ́ gist ni wọ́n ní Queen Naomi àti kábíyèsí wọ́n jubilate o nítorí pé wọ́n ti win o wọ́n win battle o wọ́n nítorí pé àwọn elders èyí tó jẹ́ pé wọ́n ń takò wọ́n èyí tí wọ́n suspend mẹ́fà nínú wọn méjì padà wá láti wá bẹ kábíyèsí pé àwọn yọ̀ǹda kábíyèsí àti Queen Naomi àwọn sọ́pọ̀tì kábíyèsí. ẹ̀yin aráalé ẹ jẹ́ ká jọ wọ inú gist bí a ṣe gbọ́ bí a ṣe gbọ́ wọ́n ní tí gbogbo ọ̀rọ̀ yìí tó dojúrú pátápátá wọ́n ní kábíyèsí suspend àwọn elder mẹ́fà nínú àwọn elders yìí wọ́n ní ìgbà tí ó dẹ̀ yà wọ́n ní méjì nínú wọn wọ́n padà wá wọ́n ń bẹ kábíyèsí páwọn sọ́pọ̀tì kábíyèsí wọn nínú pálásì wọn ẹ jẹ́ ká jọ wọnú gist tèmi. Mashola Gist TV ń kí yín. Mashola Gist TV ń kí yín adúpẹ́ adúpẹ́ atọ́pẹ́dá Mashola Gist TV ń kí yín Mashola Gist TV ń kí yín o ó ní ẹ ṣé o lọ́wọ́ ọkùnrin lọ́wọ́ obìnrin lọ́wọ́ ọmọdé lọ́wọ́ àgbà lórí gbogbo bẹ́ẹ̀ ṣe ń comment ten like ten share adúpẹ́ adúpẹ́ ní ọwọ́ gbogbo yín Mashola Gist TV ń kí yín ẹ̀yin olólùfẹ́ wa ẹ káàbọ̀ sí Mashola Gist TV ṣé ẹ̀ lá àlàáfíà ni ẹwà gbogbo lè ń kọ́ orúkọ mi ni Máṣọlá yí padà a máa ń sọ̀rọ̀ nípa celebrity gist royal gist politics àti gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní agbègbè orílẹ̀-èdè bàbá ní ilẹ̀ Nàìjíríà a ń sọ̀rọ̀ nípa celebrity gist royal gist politics àti gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní orílẹ̀-èdè wa ẹ̀yin èèyàn lè tẹ̀bà ti subscribe ẹ tẹ notification bell kẹ́ ẹ subscribe so that a bá ti post ẹni gist ẹ̀ máa rí a ń sọ Yorùbá lórí channel yìí nítorí pé a fẹ́ gbàgbé àṣà àti èdè wa ẹ̀yin èèyàn ilé à ń ṣe advert lọ́lọ́kùn òjọ̀kan lórí channel yẹn kàn sí wa ní Mashola Gist TV ọlọ́run elédùnmarè á yín sókè o ọlọ́run elédùnmarè á gbogbo yín lọ́wọ́ o òkè òkè ni ọlá yín á máa lọ o ọlá yín ò ní lọ ìsàlẹ̀ láíláí wọ́n ní kí kábíyèsí díárìjì àwọn wípé gbogbo nǹkan táwọn ṣe yìí wípé kò yẹ káwọn ṣe wọ́n ní ó yẹ kí àwọn fi kábíyèsí sílẹ̀ ni kí wọ́n dúró ti ẹni tí ó máa mú inú wọn dùn so wọ́n nítorí ẹ̀ wọ́n ni wọ́n fi ara mọ́ gbogbo ìgbésẹ̀ tí kábíyèsí gbé lórí nǹkan tí wọ́n fẹ́ ṣe lórí ọ̀rọ̀ àwọn olórí ẹ̀yìn èèyàn lé bí a ṣe gbọ́ nìyẹn so àwọn tí wọ́n suspend yìí wọ́n wá wọ́n máa ń bẹ kábíyèsí pé kí kábíyèsí dáríjì àwọn o wípé àwọn fi ọwọ́ sí ọ̀rọ̀ kábíyèsí àti queen Naomi o Ipe àwọn yọ̀ǹda àwọn méjèèjì o nǹkan tá a gbọ́ allegedly ni o ẹ̀yin èèyàn lé bí a ṣe gbọ́ nìyẹn bí a ṣe gbọ́ wọ́n ní àwọn mẹ́fà nínú wọn ni wọ́n suspend o nínú àwọn àwọn chiefs kábíyèsí yìí wọ́n ní ṣùgbọ́n wọ́n ní wọ́n wá bẹ̀bẹ̀ pé kí kábíyèsí kan forgive àwọn wípé àwọn ti yọ̀ǹda kábíyèsí pẹ̀lú Queen Naomi bí a ṣe gbọ́ kábíyèsí wọ́n try possible best wọn lórí àwọn chiefs yìí bí a ṣe gbọ́ gan wọ́n ní pé àwọn ọmọ wọn pé wọ́n wà lókè òkun pé kábíyèsí ló ń sponsor wọn láti rán wọn lọ sí school pé kábíyèsí ò dẹ̀ fi ọ̀rọ̀ ìkankan nínú àwọn olóyè yìí ṣeré pé àwọn ò reason tó jẹ́ pé wọ́n máa máa takò kábíyèsí nítorí ọ̀rọ̀ àwọn olórí. ẹ̀yin èèyàn lé bí a ṣe gbọ́ nìyẹn. ẹ̀yin èèyàn lé ìgbésẹ̀ tí kábíyèsí ń gbé lórí ọ̀rọ̀ àwọn ọ̀dọ́ ní ilé Ifẹ̀ kì í ṣe kékeré even nǹkan ká tiẹ̀ máa sọ̀rọ̀ ọ̀rọ̀ àwọn olóyè ká sọ̀rọ̀ àwọn ọ̀dọ́ ní ilé Ifẹ̀ àwọn àìmọye àwọn ọmọ tó jẹ́ pé kábíyèsí ò mọ̀rẹ́ tó ń rán lọ school scholarship list kábíyèsí ó gùn gbọ̀nàna gbọ̀nàna ni ká tó wá san ti kan Naomi so ìgbésẹ̀ tí kábíyèsí ń gbé ó ṣe pàtàkì ẹ rántí ìgbà kan tá a ṣe gist pé àwọn ọ̀dọ́ wá appreciate kábíyèsí wọ́n wá dúpẹ́ lọ́wọ́ kábíyèsí nínú palace wípé wọ́n ṣe é fún gbogbo support kábíyèsí lórí ọ̀rọ̀ education àwọn so kábíyèsí wọ́n ń gbègbèsẹ̀ lórí ọ̀rọ̀ àwọn olóyè yìí láti fi jẹ́ kí àwọn ọmọ wọn kó jẹ́ èèyàn ní àwùjọ àwọn náà dẹ́ expect pé at least ó yẹ kí wọ́n lè fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú àwọn lórí ọ̀rọ̀ ìfẹ́ àwọn lórí ọ̀rọ̀ ìyàwó àwọn àti ọmọ àwọn láti padà wá sí inú palace ṣùgbọ́n wọ́n ní àwọn olóyè tí wọ́n suspend wọ́n níṣe ni wọ́n máa ń takò kábíyèsí every time ìpọ́dẹ̀ máa ń support àwọn olórí yìí wípé ọ̀rọ̀ yìí ó dẹ̀ ń jẹ́ kí kábíyèsí bínú seriously lórí ẹ̀. so ní ìsìn àwọn olóyè yìí wá ń bẹ kábíyèsí nítorí wọ́n ti suspend wọn wọ́n ní mẹ́fà nínú wọn wọ́n ní méjì padà wá láti wá bẹ kábíyèsí páwọn ti support kábíyèsí o kí kábíyèsí àti Queen Naomi kan máa bá eré àníyàn wọn lọ o pé kán máa bọ̀ nínú palace pẹ̀lú ọmọ wọn o nǹkan tá a gbọ́ tí wọ́n sọ nìyẹn ṣùgbọ́n àmọ́ bóyá lóòótọ́ wọ́n serious ń pè àbí wọ́n serious ń pè ẹ̀mẹ̀ pé ńgbà míì táwọn èèyàn bá ń fẹ́ nǹkan kò sí nǹkan tí wọ́n lè sọ so ẹ̀yin èèyàn lé bí a ṣe gbọ́ gist nìyẹn la ní ká mú wá fún yín ẹ̀yin náà mọ̀ pé a ti wà lẹ́nu ọ̀rọ̀ kábíyèsí àti Queen Naomi bí kábíyèsí ṣe fẹ́ kíyàwó wọn padà sínú palace gbogbo àwọn olóyè yìí tí wọ́n ń takò wọ́n nǹkan tó bí Dr Elizabeth nínú gan nìyẹn tán fi kúrò ní palace nígbà yìí tí kábíyèsí fi lọ ń bẹ̀ wọ́n pé kán padà wá sínú palace. sọ ẹyẹ èèyàn lẹ́bi àṣegbọ̀ la ní ká mú wá fún yín mo dúpẹ́ lọ́wọ́ yín fún àdúró tẹ̀yìn lórí channel mi ọlọ́run elédùnmarè á bá mi wà pẹ̀lú yín o òkè òkè ni ọlá yín á máa lọ o ọlá yín ò ní lọ ìsàlẹ̀ láéláé please share this video like and subscribe god bless you all.